آله وصفاته فتبارك اسم ربك ذي الجلال والإكرام وأشهد أن محمدا عبده ورسوله أفضل من صلى وصام ووقف بالمشاعر وطاف بالبيت الحرام صلى الله عليه وعلى آله وأصحابه البررة الكرام وسلم تسليما على الدوام أما بعد أيها الناس اتقوا الله تعالى وانظروا في عملكم واستعدوا لرحيلكم من هذه الدار إلى دار القرار وأين سيكون نزولكم أكل الجنة أم في النار فأقيكم بمن تحقق قرب رحيله ولا يدري أين سيكون نزوله أن يخاف غاية الخوف وأن يستعد بأحسن ما لديه من امتداده وأن لا يغفل ولا يلهو ولا يفرغ بمال زائل ولا يفرغ بمال زائل ودنيا فانية قال الله تعالى قل بفضل الله وبرحمته وبرحمته فبذلك فليفرحوا فبذلك فليفرغوا هو خير مما يجمعون أمر الله سبحانه وتعالى المؤمنين أن يفرحوا بفضله ورحمته وهما القرآن والإسلام لأنهما أكبر نعمة على العباد فينبغي للمسلمين أن يستبشروا ويغبطوا بهما ويتلذذوا بهما ولا شك أن فرح أن من فرح بشيء تمسك به واحتفظ به وخاف من زواله كما أن المؤمنين يفرحون بنصر الله لهم على آدائهم لأن بانتصار المؤمنين على الكافرين انتصارا للحق على الباطل قال الله تعالى ويومئذ يفرح المؤمنون بنصر الله ينصر من يشاء وقال تعالى وأخرى تحبونها نصر من الله وفتح قريب فالأمور التي يشرع للمسلمين الفرح بها هي القرآن والإسلام وانتصار الحق على الباطل وتجلب المسلمين على الكافرين لتكون كلمة الله هي العليا وكلمة الذين كفروا هي السفلى وأما متاع الدنيا وحظوظها العاجلة فقد ذم الله لفرح بها ولهذا لما أمر الله بالفرح بفضله وبرحمته قال هو خير مما يجمعون أي أن فضل الله ورحمته, ورحمته المتمثلين في القرآن والإسلام خير للناس من حطام الدنيا الفاني الذي يتعبون أنفسهم بجمع وتحملون مسؤوليته غدا يوم القيامة وإذا كان الأمر كذلك فاللائق بالمؤمن ألا يخرى بالحياة الدنيا مهما تزينت وتزرق مهما تزينت وتجمعت لديه وإنما تكون كرة عينه وبهجة نفسه بكتاب ربه وذكره وطاعته كما قال النبي صلى الله عليه وسلم وجعلت قرة عيني في الصلاة وقد دام الله القرى بالدنيا لأن ذلك دليل على التعلق بها والانتقال بها للآخرة فقال تعالى أفره بالحياة الدنيا وما الحياة الدنيا في الآخرة إلا متاع Apa ni fún ọlọ́ọ̀bá ẹlẹ́dàá wa lórí ọ̀pọ̀ ìkẹ́ èyí tí ó pélé wa lórí tó ti sàwálẹ́ta pẹ̀lú ẹ̀ pàápàá jùlọ ẹ̀sìn Islam ọba tí ò lórogún tí ò lẹ́gbẹ̀ra ọba tí ò lórogún nínú ṣe kò lórogún nínú jẹ́ ọlọ́run nínú àtò rẹ̀ bẹ́ẹ̀ náà ni nínú ìròyìn àtàwọn orúkọ rẹ̀ tó rẹwà ọba tó gbangban tó tóbi mo ń jẹ́rìí pé anẹ́bà Muhammad sallallahu alaihi wasallam ẹrú ọlọ́run bá wa náà ní ni. rẹ̀ ni ó ní ẹni tọ́lọ́run gbé ọlá fún jùlọ tó sì ga gbogbo ọlọ́run tí ń sọ̀lá lórí ilẹ̀ ṣe tó sì ààyè ìjọsìn fọ́lọ́run ní àwọn ààyè tá a ti ṣe hajjù tó sì tún ṣe tọ̀wáàpù pẹ̀lú ilé ọlọ́run tó rọ́kẹ́ tí a gbogbo ẹni tí ó wá sáyé pátá tí ń ṣe irú tẹ́wọ̀n yìí Ànábì sallallahu alaihi wasallam òun lọ̀gá ẹni tó máa ṣe jù wọn lọ sallallahu ta'ala sallallahu alaihi wasallam ọlọ́mbà wa ṣe fún àwọn ará ilé rẹ̀ bẹ́ẹ̀ kó bá wa ṣe fún àwọn sàhábà rẹ̀ bẹ́ẹ̀ àwọn ẹni àpẹ́lẹ́ jùlọ ni ọlọ́run kí ó má yọ àwa náà lẹ̀ lẹ́ni tí ń sojú kòkòrò àti tẹ̀lá nàbí sallallahu ta'ala sallam àtàwọn ẹni rẹ̀ tó fi táyé lọ ẹbẹ̀rẹ̀ ọlọ́run ẹ̀yàn ma yá ìbínẹ̀sìn lọ́kùnrin ká sì máa múra sílẹ̀ fún ìṣípòpadà láì dá wà yìí torí wípé láwọn ààyè kan náà láti ṣípòpadà tàbí débí eléyìn ó sì ní jẹ́ òpinrin àjọ wa bí ó jẹ́ pé a tún ní láti máa múra ìṣípòpadà kúrò láì dá wà yìí ìlàdá ni kọ̀rọ̀ lọ síbi tá a máa bẹ̀lọ̀ gbére ń bẹ̀ kódà lẹ́yìn ìgbà tá a bá ṣípòpadà kúrò níbi tá a wà yìí ó tún kọ àyè kan táà níbẹ̀ lọ gbére o náà ni bó ti wá látara eléyìí ó yẹ ká ní ìrònú nípa ayé náà sẹ̀yàkóònù nùzúùlù sẹ̀yàkóònù níbo láńsọ̀ kalẹ̀ títà bá padà àtòbìlá wà ọlọ́mọ jẹ́ kí ásìkò padà ń bí káwá bọ́ síbi ìyà ọlọ́run ṣùgbọ́n látàyè yìí láti máa ronú ẹ̀ lọ látàyè yìí náà láti fi máa tiṣẹ́ rẹ̀ lọ ó ní tó ṣe pàápàá ó di pàápàá fún mi èèyàn tó bá mọ̀ yìí pé àmọ̀dájú ìmọ̀ ń bẹ fóun pàásìkò padà níbi tá a wà yìí tá ń pè láyé yìí tí ó sì lè fọwọ́ sọ́yà ẹ̀yìn àṣàyàkúnnù nùzúùlù níbo lòun ó gúnlẹ̀ sí bóyá inú náà bí àlìjánà irú èèyàn bẹ́ẹ̀ ẹ̀rú láti máa bà wá gidi gan káfí máa palẹ̀ máa irú obi tá a bá fẹ́ ká dé sí pẹ̀lú tẹ́ta bá ń ṣe láyé bí làákàyè wọn gbọ́dọ̀ sọnù iye wọn gbọ́dọ̀ parẹ́ ayọ̀ wa ò gbọ́dọ̀ kọjú wa láti ronú láti ṣiṣẹ́ kí ayọ̀ ọ̀nà wa nípa nínú ayíta wà pẹ̀lú nǹkan kan tó jẹ́ àǹfààní ní bẹ̀ kọ́ wa kọjú wa láti kan ibi tá a padà lọ nígbà bá kò padà fọ́bí dáálíkẹ̀ fọ́lì yàfọ́rákù tẹ́ bá ń yọ̀ tẹ́ ń dunú fọ́bùlù ọlọ́run àti ráhmà rẹ̀ olóyẹ kó jẹ́ dùnú yìí tó ọ̀kọ́ yẹ́rù mímọ̀ yàjìmáhùn olólóore jù fún yín ju ayọ̀ tẹ́ yíyọ̀ gangan lọ tẹ́ láyọ̀ inú sáàtò Yunus àyà 58 ọlọ́run bá pa gbogbo mòmìnì láṣẹ kí ó jẹ́ pé fọ́dúnlù rẹ̀ fọ́dúnlù rẹ̀ ọlá rẹ̀ bọ̀ráhàmà àtikẹ́ rẹ̀ òun ni ó jẹ́ ayọ̀ wọn ibi tá lọ nìyẹn wọ́n mọ̀ Qur'an wal Islam méjèèjì tọ́lọ̀ ń dá pọ̀pọ̀ òní káfíńtà yìí òun náà ni al-Qur'anul Karim wal tí a bá sàkéèsí tí a bá bí ẹnì kọ̀ọ̀kan wa léèrè lónìí kí la yọ ọ̀rẹ́ láyé tó wà yìí kí lo orí sínú rẹ̀ dùn báwọn yẹn máa bira wọn bẹ́ẹ̀ bóyá nígbà míì wọn a máa bira wọn bẹ́ẹ̀ nígbà pé látara pé wọ́n fi ń kànyàn lábùkù àbí wọ́n fi ń béèrè òdodo àti méjèèjì ló lè gbà wá wọ́n ní kí ni kí lo jẹ sínú rẹ̀ dùn kí lo orí tó ń yọ̀ ẹ̀sùn pé bí i bá wà láyé ọlọ́run pa ogbó ẹ̀kọ́ èyà máa yọ̀ ní a ti máa banú jẹ́ kẹ́ni kò kọ́ ọmọ wọn dìrẹ ìléèrè níbàmú sí àyà táǹkà yìí pé kí la yọ̀ mi kí la yọ̀ ẹ̀yin náà àárín rẹ̀ tó sọ pé mo rí jẹ mo rí mu mo rí náà mo rí lò bí mo ti fẹ́ ndáwọn yóò mọ̀ ká yóò mọ̀ pọ̀ ẹlòmíì ayọ̀ rẹ̀ ipò gbogbo táwọn ụmụ mọ̀ ká tí ìbá sàwọn ẹni ọlọ́run bá lódodo wọn ò ní ka méjèèjì táyà kódà àwọn ẹlòmíì ṣe bí alìsílám ó kọdí ayọ̀ àwọn wọ́n bá gbé ìsìláàmù jùlẹ̀ wọ́n bá lọ sí ibi tí wọ́n rò páyọ̀ wà wọ́n ní kí ló fẹ́ dánwò ó ní tó ń fẹ́ dánwò ní ọlọ́run fẹ́ ẹ̀yìn lẹ́yìn àdìsí imú ọlọ́run fẹ́ kí pé ibẹ̀ láyọ̀ wà gẹ́gẹ́ bí n tó gbajúgbajà láwùjọ ní ìlú ó kéré ní èèyàn tí ń bẹ láyé bọ́mọdáwọn ti pọ̀ tó yìí tó jẹ́ pé táa bá bi léèrè pé kí la yọ̀ rẹ kí la ṣe fún ọ tínú ń dùn tí wọ́n náà ń sọ wípé alhamdulillah tí wọ́n wà fún wa létí pé mo gbàgbọ́ yé alukuran kẹrin lóòótọ́ yìí ké ṣùgbọ́n tí wọ́n bá ti ń ké tí wọ́n ń sọ̀tún mọ̀ ẹ̀ inú mi a máa dùn tẹ́ bá kó ẹgbẹ̀rún mẹ́wàá jọ ẹlẹ̀ mọ́rẹ̀ nìkan nù wọn tẹ́ bá kó ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn jọ ẹlẹ̀ mọ́rẹ̀ nìkan nù wọn ẹ̀kọ́ ọ̀dà amọ́dámọ̀ jọ tó pọ̀ bìbà kẹ tó rẹ̀ nìkan wípé ìtínú mi ń dùn sí tí ayọ̀ mi ń kún tí mo sì ń dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run lójoojúmọ́ ní kí ọlọ́run bá tẹ̀yìn ní mùsùlùmí mo gbàgbọ́ yé Islam nínú ayá kan bóyá Suratul An'am ni bóyá sọ́rà kẹfà ni lẹ́yìn ọgọ́rùn kan kan àwọn àyà yẹn ọlọ́run ni ẹni yóò tí ó bá jẹ́ pé afẹ́ dáadáa ayé yìí fún àti kàlùkìyà àmà náà wọ́n mọ́ yìí rí ayùn rí ìlà ẹni tó bá jẹ́ pé ẹnu àánú ni ó jẹ́ wọ̀lẹ̀ yẹn ọdún bìlá ọlọ́wọ́ jẹ́ ní àti yóò jẹ́ ní àánú yá jẹ́ alùsọ́dọ̀rọ̀ hùdọ́ yìí igbá yàrá ó ó fún bí ẹni ní ó máa òpó lọ sí sánmà gbogbo nǹkan míì lẹ́yìn méjèèjì yẹn ní ọmọ jáyọ ẹ̀ kò ní jẹ́ Islam kò sí ní jẹ́ alukuran kẹrì àwọn olùmọ́ ní alukuran kẹrì àti Islam inúlọ́ máa wí inú ayà yóò torí pé àwọn méjèèjì ní akbaru ní alàlẹ̀ ìbáàdì ìkẹ́tọ́lọ́wọ́n bá ti fún ẹrú ẹ̀ tó jẹ́rú òdodo tó mọ́ ọlọ́run tó ga ju gbogbo òfẹ́ lọ ìdí eléyìí ni wípé bá fẹ́ bọ́ tí fẹ́ torí ẹ̀bọ ni òjò bọ́ tí islam bá fẹ́ bọ́ tí islam fẹ́ torí ẹ̀bọ lọ́wọ́ ẹ̀ ni òjò bọ́ ọlọ́run tí tí wọ́n bá nà ní ìlògbà fẹ́ràn pé ẹjẹ́ fún lágbèjú àbíràn sí fẹ́ràn pé gbogbo nǹkan ayé wọn bọ́ nígbà wo nìyẹn tẹ̀lẹ̀ nígbà tí wọ́n ṣe hijira torí pé ààrẹ ní tó fẹsẹ̀ rìn lọ Mọ̀dínà kìí ṣe gbogbo wọn ní wọ́n rọ̀ rẹ́ bí pé wọ́n lẹ́sìn àbẹ́rà fún mi o kò sí bàálù tí ń gbé yàn fò lókè jọ́nà lọ́hùn ẹnìkan ò sì fẹsẹ̀ rìn ẹnìkan ò sì nílò káádà sí fẹsẹ̀ rìn kó sọ wípé òun ò lọ torí lẹ́sìn ti lọ kí ọ̀nà olè wọ́n fẹ́ kẹ́mi ó gbàdé dínà ẹ̀sì ní àṣẹ ìjírá ẹnìkan o oní kẹ́tẹ́kẹ́tẹ́ nígbà tó ń lọ ẹ̀sí ó fẹsẹ̀ rìn kò gbogbo tí wọ́n ní ti bọ́ níjọ́ náà lọ́hùn àti kan nìyẹn míì ẹ̀mí tí wá ń bẹ lára wọn náà tún bọ́ àtúntàmì rọ́bìlì káàbà nítorí Islam pé táwọn bá ti wà lórí ẹ̀pẹ̀ táwọn ní rí Islam ṣe mọ́ abẹ́ ẹ̀pẹ̀ pé ó ti ṣẹlẹ̀ practically torí wọ́n pa wọ́n tó mú sẹ́mọ̀ yí tó kú sógun ogun kọ̀ọ̀kan ìtàn sì wà nílẹ̀ tí ò parẹ́ o kété tí wọ́n ṣe jíra tí wọ́n rí páyé bọ́ lọ́wọ́ wọn ó yẹ kó sí àwọn kèfèrí lọ́rùn pé wọn ò ní kankan mọ́ wọn ò ní ga wọn ò ní go tó ń sì fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ bá ti bá ti wọn jẹ́ ó yẹ kí ó tẹ́ wọn lọ́rùn pé a ti bá ti wọn jẹ́ tẹ́bí lé wọn la jogún yìí tẹ́bókò dàdídùn wọn la gbẹ́sẹ̀ lé yìí wọ̀lá ẹ̀kọ́ tẹ́ kèfèrí lọ́rùn wọ́n tó pàǹpá wọ́n pèpè ogun alliance wọ́n ní ẹ̀já lọ bá wọn níbi tí wọ́n dúró sí wọ́n mọ̀ pé nínú nature ọmọ adámọ̀ nípa ọmọ adámọ̀ mọ́ ránró Yorùbá ní oró àkọ́dá kò dàbí àdágbẹ̀yìn ẹ̀rù ń bà wọn náà wọ́n ní kí wọ́n mọ̀ sí láyé mọ́ ló dáa o látara bí wọ́n fojú ànábì rí kojú ànábì lẹ́ o sallallahu alaihi wasallam kí wọ́n mọ̀ sí láyé mọ́ ló dáa o àmọ́ sọ ilé yìí nísọ pé talisinsin ò bá gbè fún bẹ́ni tí èsè mùsùlùmí bá mọ̀tàn wọ̀lá ìbí mo ti ń sọ ilé òsì sọ tó wá wà sí sí ẹ̀ ìpè kí wọ́n mọ̀ sí láyé mọ́ ló dáa o ẹ̀jẹ̀ alọ́gbógun káwọn mọ́ bẹ́ẹ̀ ìsìláàmù tó di ń táwọn èèyàn ń sọ̀rọ̀ ẹ̀ lábàtì lónìí bí ìgbà pé mìíràn bá ti jẹ́ mùsùlùmí ó ti di kìnìún àtẹkùn tí wọ́n fàyàn ya tẹ́ni tí ò sí jù lámúlẹ̀ náà ń wò pé tó ò ní sọpì ní ilẹ̀ láti subhanallah wàlá haúlà wàlá quwwata illa billah torí àtẹ̀ṣìwíhù wàtàmúwíhù àbúrò kágbé nǹkan lódì lódì lódì kó lè sọ ẹni tí ṣe tẹ́mọ́ fẹ́ sówò kan tẹ́mọ́ fẹ́ káwọn wá bẹ̀ ẹwọ́ adùn ẹ̀ tẹ́mọ́ sọ fáwọn pé ẹnu mi ò mọ̀ sásẹ́yìn adùn ẹ̀ tí ń gbọ́ kò tí jèrè ẹ̀ ní ó dùn tara bọ̀ bẹ́ẹ̀ náà nìkan bá fẹ́ bà nǹkan jẹ́ wàláhìláàrí tí wọ́n pè tí wọ́n bá sọ nípa àwọn ànábì ọlọ́run mo wí o gbogbo àwọn ànábì ọlọ́run pátápátá tí wọ́n sọ ń pa wọn nítorí táwọn èèyàn tí ń jẹ́ kéfèrè òfẹ́kẹ́ nìkan ó tẹ́sìn wàláhì nìkan ojú sí Islam láyé ẹgbẹ̀mọ̀fọ́lọ́mbúra ẹ lọ sí èsì gbogbo tí wọ́n sọ nípa àwọn ànábì ọlọ́run ẹ wá fún mi lọ́dàrà kan náà náàbí ọlọ́run ní ti tòótọ́ gangan ẹ sì lọ gbogbo tí a sọ pa wọn ìsìláàmù tí mùsùlùmí ń ṣe lónìí bí aláìsí ẹgbà kéèsì o kèé tó lọ́wọ́n wẹ́lkọ́mù o ẹni tí ò ti dìkílẹ̀ rẹ̀ out tí ò ti renounce Islam àmọ́ tóun náà mọ̀ lọ́kàn ẹ̀kọ́ òun dédé aláìsí tẹ́ bá bí léèrè kódà tí ọba sọ síta ọ̀lá kìí sí islam tọ́lọ́run welcome islam tẹ́yìn ó di ẹ̀mí ẹ̀ lámúrè ní nílì lámúrè tó gbé láyà tàtàrà ilé ìṣàkùn iye méjì kan ní wọ́bẹ̀ bí tí ó kọ́ mọ́ yóò sì dì sọ́kàn pé ó pẹ́ mi kí wọn lábẹ́ pẹ̀ ju kí wọn lé pẹ́ ní òkè pẹ̀ lọ tó wáyé pé islam tọ́lọ́run béèrè òní sí lọ́wọ́ mi mọ́ ẹni tí ó bá sì lọ ayé bẹ́ẹ̀ kìí ṣe mùsùlùmí òdodo sẹ́ǹkọ́lọ̀ ń sọ́nu sórà kẹta náà ayà kan abẹ́ ayà bóyá ẹ̀kì náà tàbí lẹ́gbẹ̀ẹ́bẹ̀ mọ̀kánà lọ́wọ́ ìsìlẹ̀ ẹ̀dára lè mú mi ní àlànà antum alẹ́ hatta yamiza al-khabitha min at-tayyib mọ́mìnì ni wá mùsùlùmí ni wá mọ́mìnì ni wá mùsùlùmí ni wá bẹ́ẹ̀ kọ́ láàbá wà lè jẹ́ náà títí tọ́lọ́wọ́ fi mọ́ ìlúbọ́ ah, yóò kọ́ná àdẹ́ẹ̀rí sáà yọ kó mẹ́ tí è sáré ìlúbọ́ lè jẹ́ nígbàtẹ́ lọ̀bì fẹ́ ẹsẹ́ nígbàtẹ́ lòlùbọ́ fẹ́ ẹsẹ́ ọlọ́ọ̀tí kó lù pé nánú mùmìnì àwọn mùmìnì eléyìn kọ́ o lè yóò bá wà lùjẹ́ náà hátàyà ní ìzọ̀lù khabib khabib èérí ilẹ̀ ọlọ́run yọ mínà tọ̀ yìí kó níbi ìgbọ́mọ́ ọlá ìgbọ́n náà ó tún tẹ̀lẹ̀ ọlọ́run ti àdámọ́ bọ́lọ̀ ti dáwà mọ́ jẹ́ ká mọ̀ kẹ́rin mọ́ wo kílá yọ rẹ̀ kílá yọ rẹ̀ láyé bóyá yóò rí Islam kà mọ́ bóyá yóò rí alìkòránù kẹrìmù kà mọ́ ayọ́ ẹ̀ sọ́mọ̀ báwọn tí ò ní ọlọ́run táyé bá bọ́ àrùn ní kí wọ́n mọ́lẹ̀ tí ayé bá bọ́ lọ́wọ́ ọ̀tọ̀ ọlọ́run tó láyé mọ̀tọ̀lẹ́ ẹ̀kà mú sábá tí àwọn èèyàn lẹ́rìí pé kí láyọ̀ yín ẹ̀rẹ̀ ni ó sọ pé à wọ́n ní asẹ́ẹ̀tì asẹ́ẹ̀tì tó wà nílẹ̀ ìgbò tó láyọ̀ mansion ọkọ̀ tó bá dé àbí fíhàn bá sì ṣe láyé ìtọ́ òfèrà ti ń lọ́wọ́ wọn tẹ́lẹ̀ ìwò tó láyọ̀ tí ò bá ti sí Islam àtàlùkùrá ń tí nǹkan yẹn bá bọ́ padà tẹ́ńṣẹ̀ wọn mọ́ ń ga ó máa ń rú débi pé ẹ̀mí ò torí pé ó tán yányán nìyẹn àyàfi ẹni tó bá lọ́lọ́ ilẹ̀ rí wípé kódà kódà wọn mọ́ lára kódà rí lára wọn Allah akbar gbẹgbogbo tó jóná yìí kódà rí lára wọn onúmọ̀ sọ wípé ọlọ́run bẹ̀ ọlọ́run tó mẹ́lẹ̀ wà bó ṣe dúkìá ló lọ bó ṣe ọlá ló tán bó ṣe ipò ló bọ́ bó ṣẹ̀bí ló bọ́ dẹ́nà pẹ́lẹ́ mùsùlùmí òdodo ni wà ní ọlọ́run bá ń bẹ nígbà tó ọlọ́run bò tán tí ó sì ní tán ṣùgbọ́n tí ó mọ̀ lọ́run tí ayé bá bọ́ lọ́wọ́ kódà táyé bá fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ rádaràdà ó bà tó bá wá bọ́ tán yóò wá dé òkú sáyé torí kò sí nǹkan kan ní ìtòní in ló fà tó jẹ́ pé àwọn ọ̀tọ̀ ọlọ́mọ fẹ́ gba islam lọ́wọ́ ẹni ọlọ́run tí ò bá ń pè níjà bí mo ti dà wallahi ẹ wo ayé lónìí eléyìí sọ̀rọ̀ síra ẹ wo báwọn yẹn ti ń gba islam láyé ẹ wo inú hajj àwọn èèyàn ń lọ yìí tó súnmọ́ yìí táwọn èèyàn wà ní arọ́fà tí wọ́n wà ní tí wọ́n ti ń ṣe ẹ máa rí èèyàn dúdú láàrin èèyàn láàrin bílíọ̀nù láàrin mílíọ̀nù èèyàn funfun sínú tíra mọ́síkà yẹn sínú tíra mọ́síkà ẹ máa rí èèyàn dúdú péréte péréte péréte láàrin mílíọ̀nù èèyàn funfun èèyàn funfun ló pọ̀ jù láyé sírò èsì ẹ̀rẹ̀ mọ́ ń pè lẹ́sìnkẹ́sì ó mi pé gbogbo orí gbogbo ayé ti dàrú òun ló sì gbé òun ló ní grandi láyé ń bí tó tún ní direct link mal kìyàmà torí pé ilé tàà ti ẹ̀ ẹnìkan ti foundation ẹ̀lẹ́lẹ́ ìfáyé gbé àbí àti rí tó sọ báwọn ti mọ́dé náà ẹ̀yìn ti ṣe àti rí àbáláwọ̀ kan tó sọ báwọn gbélé pẹ́nìkan bá lóun já ọlọ́run pé yóò rí ọlọ́run bá já a ń lè lè pẹ́nìkan kan òun sọpọ̀ òun ti foundation kàábà ọlọ́run bá ló dé láàrin gbogbo ayé pé ẹlọmọ jọ́sìn ń bẹ̀ sẹ́rù léyàn lèyàn máa tún táàgì wípé ẹni tó bá ti tọ̀wá fún ń bẹ̀ ẹbọ ló ti tó bá nǹkan káwọn yóò lè mọ́ sí ìlànà tọ́lọ́run sì rán àyàn tó gbóyàn dìde bẹ́ẹ̀ sì jọ́sìn náà kó lọ á ní ìmọ̀ náà sí kàkùn

tẹ́rù ilé yẹn tẹ́ láti wà gbọ́n tí wọ́n tún sọ nípa ilé yẹn ẹ̀lẹ́mí ò sọ fún òun fún gbéra e mù mọ́ tí wọ́n fi ń wé tí ò jọtọ̀ lọ́run rárá rárá subhanahu wa ta'ala nǹkan tán lọ́wọ́ àwọn ọ̀tọ̀ ọlọ́run omi tán lámú wọn ló farúgbòdìyàn ló farúkèrúdò ní gbogbo gbà ẹni tẹ́ ẹ̀lérò ẹni tá àfá ọ̀kan òsì wá àti fún ọlọ́run sàmọ́lẹ̀ ìsìlámù sí lọ́kàn nínú aláwọ̀ dúdú àtàláwọ̀ funfun ìrìdúnà lè yóò fìfú nìrí yóò fìfì ìwò ní ọ̀rọ̀ ọlọ́run sọ kalẹ̀ náà grand ó ní wọ́n fẹ́ pa ìmálẹ̀ ọlọ́run owó ìsìlámù wọ́n ọ̀nà thousands of years ago pé Quran mọ́ jẹ Quran mọ́ tọ́lọ́ ọgbà ọlọ́run ọgbà ògbà fẹ́ mùsùlùmí o mùsùlùmí ò rọpẹ́ dá sí bẹ́ẹ̀ náà ni kí Islam mọ́ jẹ́ Islam mọ́ tọ́lọ́ ògbà mo nínú wá láti àwọn ogun láti Yamani Yamani sì Yamani o ti wá o erin kàbìtì kàbìtì téyìn ò ríró ẹ̀rí láyé pé kọ́ wá wó kàábà kí ni túnmọ̀ eléyìí àbẹ́rí zétis islam mọ́ ṣé mùsùlùmí lọ pàtàn yẹn àbótẹ́lẹ̀ sáwọn mùsùlùmí ló fẹ́ wá wó kàábà yẹn àbáwọn ọ̀tọ̀ ọlọ́run tí a bá ti wá wó pé kó mẹ́ẹ̀ dìsì mọ́ kí lè léyìn túnmọ̀ sí àbẹ́rí islam mọ́ àti mùsùlùmí wọ́n sì tẹ̀tẹ̀ sí ànábì lọ́dún náà ni sallallahu ta'ala alaihi wa sallam kátó wa máa sọ̀rọ̀ sàhábà kátó máa sọ pé àwọn kan ní sálà àwọn kan ní ọgbà súnà mú ẹwò gbà tí wọ́n ti ń ja ìsìn lógun ọlọ́run ni ò ní gbà táyé òbí tán ó kù sọ́wọ́ èmi àtẹ̀yìn ká mọ́ sí rádaràda kó jẹ́ pé ìsìláàmù gẹ̀gẹ̀ la padà sọ́dọ̀ ọlọ́run wala tamutunna illa wa antum muslimun kó jẹ́ pé ìsìláàmù tí wọ́n píríǹtì fún wa pé ìsìláàmù dáná bí mú wá ní òun náà la mú padà lọ́dọ̀ Ọlọ́run láyé lónìí Ọlọ́run bá wa subhanahu wa ó kẹwa púpọ̀ mo ń sọ̀rọ̀ lórí kí ni kẹta lè máa yọ̀ sí ṣé mo lówó ni ṣé mo nípò ni ṣé mo lọ́lá ni ó mo fẹ́ sọ fún yín pé owó oore ni ọmọ oore ni ipò àtẹ ipò ọlá oore ni láṣẹ́ kò sí méjì mẹ́ nígbàtẹ́ ọ̀bá sí ìsọ́dí nǹkan mi ṣùgbọ́n mo wòye sáyé lónìí mo wòye sáwùjọ wa mo rí pé ń pè ní ayọ̀ ayé yìí ni wọ́n fi ń gbógun ti ọmọ ádámà àtẹ̀sìn ọlọ́run nìyẹn èèyàn lówó ó ji gàárè ìjà fáwọn ọ̀tọ̀ ọlọ́run kí wọ́n lọ sí àwọn ẹgbẹ́ ọlọ́run báṣubàṣu fáǹfààní kan tó rò fóhun ó ilẹ̀ tó jẹ́ tayé tóhun fẹ́ máa yọ̀ lé lórí ẹlọgbẹ̀mí bìkan ẹlọdáná tún bìkan ẹlọdáná bìkan wọn nínú tọ́mọ èèyàn rò kó oore ni tó jáyọ̀ tàbábí léèrè tó jẹ́ pé òun kan rẹ̀ lọ́lọ́n tẹ́lẹ̀ èyí tó wà rò kó òun ní tó jẹ́ ayọ̀ ẹ̀ ní fi gbógun tọ́lọ́run àtọmọnìyàn èyí tọ́lọ́run bá ní bínú báyìí tí ẹ bá gbọ́ pé èèyàn gọ́rùn ló kú bẹ́ẹ̀ náà ni tòṣèlú bẹ́ẹ̀ ni òtí òṣèlú tí wọ́n fi dàlúrú tí wọ́n fi fàyé jẹ́ ipò kan ní wọ́n ní ẹni tí tí wọ́n bá ti tò jẹ́ bọ́ lóòsà lọ́wọ́ lẹ́nu wọ́n bí wọ́n ti máa ń wí wọ́n ní pọ̀tí bàbá ìdíkà tí ó bọ̀ tẹ́bẹ́ rí wọn tí wọ́n máa dọ̀bálẹ̀ tẹ́ máa ń kàmpín tẹ́bẹ́ wọn rí wọn tẹ́ máa dẹrú ayé tábá ní ẹ̀tò jíbọ̀ àwọn lọ́wọ́ ẹbẹ́ ìrìsẹ̀ sí wọn tágbára yẹn bá dé kán ẹ̀yìn kan ayọ̀ wọn táwọn pè láyọ̀ lójú ayé àwọn èèyàn gan àti mọ̀ pé kìí sayọ̀ orí ibú ni a ń bèèlè tààtí tó wá jáyọ̀ gangan tí ò sí lọ́wọ́ wọn kí lè mi àtẹ̀yàn máa fi sayọ̀ kí lá máa fi sayé pé ọlọ́run bá kẹwàá al-Islam wal-Qur'an ẹ̀ntí ẹnìkan ìmáàni ẹnìkan ní wa wípé ìmáàni ti tó àfigigún bí i tó dé náà ti dà o yazidu wayankusu a máa lékún àti máa dínkù a gbọ́dọ̀ bá débi wípé àà bí tí mo sin náà bá dé o gẹ́ wa wọ́n lè pèèyàn lẹ̀ sínú Islam tí ò ní Islam

àmọ́ mímọ̀ ìyàjìmáhùn tí tó kọjú wọn tí wọ́n fi rí ọlọ́run ọba sìn tí wọ́n fi gbàgbọ́ yọ alìkòrán kẹrin ó ti sọ nǹkan ẹ̀dà burú mọ́ lọ́wọ́ pàlìyàn àdùbìlà torí ẹ̀nàgbòfára fárihó bí máa ó tù mí nàìjíríà dúnìyà àwọn fèfèrí ayọ̀ wọn mùsùlùmí ó fi ṣe ènì mùsùlùmí òdodo yóò fi ṣe ènì nígbàtà tó bá ti gbàgbọ́ yé kí la yọ tòun tán àní sọlọ́láwù sọ́lá ó ní jù ẹ̀là tó rọ̀tọ̀ àìní ìsọ̀lá ọkàn ìbalẹ̀ ọkàn mi àti tútù ojú mi ó ń bẹ níbi kí n sì sọ̀lá alìkúrán dúró ya àwọn èèyàn kan pé wà tọ́lọ̀ ń bá tí gàgà tá a bá rí ọkàn wọn a rí pé ẹni tí ń lọ sí sọ́lá ìgbésẹ̀ tọ́lọ̀ ń gbà sọ́lá lọ́wọ́ ẹ̀ torí bó rojú lọ ni kódà ìbá máa hàn lẹ́yìn tó ẹ̀ ọlọ́ọ̀bá ló jẹ́ ká mọ̀ pẹ̀lú àtìlẹ̀ àyà yẹn pé kọ́ọ̀mù kù sáálá yọ̀rọ̀ ohun nànà wọ́n kàn pé káwọn èèyàn rí àwọn táwọn ti sọ láàánú kìí pé bọ́ lọ́wọ́ bá rẹ̀ ṣé láwọn èèyàn ti pàdé ọlọ́run àmọ́ ẹgbọ́n tó títọ́ lọ́wọ́ ló wí nípa tara ẹ̀ gangan ó ní jọrin láti kó rọ̀tọ̀ ayé ní ìsọ̀lá ìgbà tọ́kàn mi máa balẹ̀ jù láyé ìgbà tí wọ́n bá ti sọ̀lá tó jọ tàwọn kejì bẹ́ẹ̀ náà ni gbogbo àlámọ̀ rí ẹ̀sìn pátápátá fáànà ti mú fún wa sallallahu ta'ala alaihi wal Islam torí àwọn kan gbá ìpè pé káwọn èèyàn lè kúrò ní ẹ̀sìn ìsìláàmù débi wípé bí ẹ bá lọ́wọ́ sin lọ́n lónìí it is backwardness ń padà sẹ́yìn nù ń jájọ wọlẹ̀ nù wà láì wọ́n bá dáwà ìpèpè against islam wọ́n bá débẹ̀ ó sì ń bẹ lọ́pọ̀lọpọ̀lọpọ̀ mùsùlùmí wà lè yàtò nílà ibẹ̀ lọ́rọ̀ ààbò ààbò hòhò àwọn tó ti jẹ́ tó ti jẹ́ yọ nìyẹn sẹ́mọ̀ ẹmọ oríṣiríṣi mílíọ̀nù nǹkan tán fi ìhòòhò propagate láyé lónìí bísẹ́ẹ̀sì wọn ni wọ́n fi ìhòòhò propagate tí islam ti go against ẹ̀ tí wọ́n bá gbòòjì ìsáná sínú pálí ìsáná wọ́n ya ìhò èèyàn sí kẹ́lera tó bá fẹ́ sáná sínú àrò yàtọ̀ sí físíkà ìhòwò èèyàn gangan tábà pé káàkiri níbi iṣẹ́ lọ́jà ní mínísírì nílé ẹ̀kọ́ lọ́yà tó lọ wọ ọsọ eégún àbọ́sọ aláwo lọ kọ́ọ̀tù jò ní ìdí ogbó wá gbọ́ inú ọ̀rọ̀ tán bí léèrè tí mo kà tí ń wí ni pé èèyàn tẹ lè máa dá mùsùlùmí máa yàtọ̀ tẹ́ sí èsè mùsùlùmí bí ara ti ń dá wà lálẹ́nu ẹnìkan ó tẹ máa borí nígbà tán dájọ́ ní àpíl court pé ọmọ mùsùlùmí lè borí ẹwọ ránṣẹ́ ẹwọ bí táwọn èèyàn bá gbèsè ayé wọn lọ sẹ́rí tó jóná wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni fàríkùn fìlì jánàtì ọlọ́run ti sọ́nà kọ́rán kẹrin wà fàríkùn fìnáà fàmíkùn káàdù àmíkùn mọ́mí tẹ̀fẹ̀rí bẹnu yín ẹjọ́ gbọ́lọ́n bá gbọ́n bẹnu yín ìwọ select choose ọlọ́run ti yẹjú ọ̀rọ̀ ó ní dàbí mo ṣe dà ìlú dá sójú ọ̀nà tàwa táwọn fi sílọ́n tá fi bèèrè nìyẹn àti wípé káà sọ pé àfẹ́lúkọ̀tù dájọ́ pé ìwò gbọ́dọ̀ lo ká sọ pé ní tó ṣẹlẹ̀ nìyẹn pé gbogbo yẹn sírílẹ̀ ohun àfẹ́ gbọ́kẹ́nìkankan lo across the nation nígbà ti pé ìtọ̀ àwọn abúlé bá wà ní ìjọba gbọdọ̀ máa bi léèrè pé kí lẹ with this population with this àgbé lọ́wọ́ alkuran kerim láwùjọ tá a wà yìí tí yẹn bá lọ bẹ́ẹ̀ ká sọ pé bí ìdájọ́ gbà wá ní pé ẹ gbọdọ̀ borí wàlá ìkan ní ó tẹ̀lé tán sọ pé gbọdọ̀ sí náà hátà yàmùnà sí nìdí nìkan pátápátá ànábì ti sọ̀tọ̀ lọ́lọ́wọ́ sọ̀tọ̀lá fún ẹmọ tẹ̀lé àwọn aláṣẹ ẹmọ tẹ̀lé àwọn aláṣẹ wọ́n ṣàbòsí wọ́n parọ́ wọ́n jalè wọ́n jíwó wọ́n ọ̀pẹ́ẹ̀dì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ hátà tájì tí ó lè kó fọ̀rọ̀ bà wà á nígbà tẹ́ ẹ̀fẹ́ ní tẹ̀lé wọn mọ́ ìgbàkígbà kìtò yí bá tẹ̀lẹ̀ gan ó ní kò yẹ ká àtìlẹ́ máa dá mùsùlùmí máa yàtọ̀ ní ààyè gbogbogbò bí ilé ẹ̀kọ́ èmi máa bá òpópó a jẹ́ báyẹn ti ń borí lọjà náà bí inú ẹ̀kàn rọgbọ́n dá sí ni torí public eh, area ní náà lẹ́yìn náà rún inú tọ́lọ́n ti fìtà tí wípé wọ́n pẹ̀lú ahọ́n wọn wà máa tó fi eh, àbí eh? na táwọ̀bà wà máa tó fi sùdúrù akìbàrù ní tó kùnú kí lẹ́gbẹ́ kọ́ lọ́wọ́ tó sọ́tọ́ òtí sọ fún wa ní Al-Qur'an Karim nítorí kẹ́lùkù ní òdòdó lè maintain position ẹ̀ pé á ah, ní ẹ̀sìn ọlọ́run ọ̀rọ̀ tọ́lọ́run sọ pé wà látàmù túnmù illa wa antum muslimun Islam ẹni ẹ̀rí dájú wà látàmù túnmù bí nùn ní orí tàùkì nùn tààtì wọn kàn pa mọ́rọ̀ fẹ́ tó bá gbẹ́dẹ̀ lárúbáwá tó tọ́lọ́ alkalamu saki ọ̀rọ̀ yẹn tó ó ní sọ́rọ̀ àti sọ́rọ̀ tí máa ń fi àwọn nǹkan kan kan pámọ́rọ̀ ó wà náà èdè míì náà bẹ́ẹ̀ ilá wa á ń sọ mùsùlùmù àti kẹ́ẹ̀rí dájú pé ìsìláàmù lẹ́mú lọ́dọ̀ ìsìláàmù oníwà jẹ́ ìtàgbọ́nrà nàbì sallallahu ta'ala wa sallam kìí ṣe gbogbo ẹni tí ń ṣe ìsìláàmù lónìí ìsìláàmù a mọ̀ nínú bùkátà ti dákè sára gan lójú ayé ànágbígbà tí ó tẹ̀lé àwọn kan bẹ tán jẹ́ sọ̀fẹ́ tèlú alágàbàgebè á ń bèèrè gbà tí ó sáà nábì mọ́ sallallahu ta'ala alaihi wasallam ṣé kò pọ́síbù fẹ́mi àtẹ̀yíṣẹ́ ń gbọ́ mi láti mọ̀ bóyá lábò sí ìsìláàmù ní mí àbí kò èní sì máa jọkàn láàmú tí ségesège bá ti wà ní ọ̀dọ́kàn tí a fi ń sílọ́n ọ̀jọ̀gbọ́n kan ní àìmọye táàsì sórí tẹ́ mùsùlùmí táàgbìn wọn dìde ní dìde kèfèrí ní ọ̀gbẹ́ta kìíyàmù tó bá àwọn mùsùlùmí ò rọ́kàn lọ́n ló rọ́kàn wọ́n sì ṣe ní ìsìláàmù tọ́lọ́n ló ṣe kú ni wàhálà ó ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àbí ìsìláàmù ló rújú pé àbẹ̀wà mọ̀mọ́ àmọ́ bá ti fẹ́ rárá òkò láì ìsìláàmù rújú torípa ní ìsọ̀lọ́lọ́wọ́ ìsọ̀lá wọn ni sọ̀rá tún mọ́lá ìmọ̀ hajjá mo fi ilẹ̀ lórí ìmọ́lẹ̀ tó gbòòrò tó mọ́lẹ̀ gbòòrò lẹ́ìlú ha kánà ha rì ha òru ẹ̀ bí ọ̀sán ni ó túnmọ̀ sí pé kò lókùnkùn nú oníkòsẹ́nìkan tí ó yẹ kúrò lójú ọ̀nà yẹn ilẹ̀ ha lé fún àfẹ́ ti máa mọ̀ di sáìdì láti parun kéèsẹ̀ tọ́rọ̀ ìgbẹ̀ òye ẹn tó máa mọ̀ fẹ́ parun ni tó jú sí pé kó ń parun bẹ́tà òun ò lè ṣe nǹkan yẹn òun ni ó yà jẹ́ pẹ̀lú tí ó sì sáàmù ó yà jẹ́ Islam ń tọ́lọ́run bá sàánú wa dé sáré pé mùsùlùmí òdodo Islam tẹ́ni tí ó sì gbà Islam fẹ́ gbà tójú ń tì pé à ah, ní tó ń dàgbà yìí mi ò kánú ìwé kankan mo rí físíkálì báyìí ìsìláàmù tí ẹni bá ah, lójú ọjọ́ orí fáwọn èèyàn mọ́ búùn ìsìláàmù bẹ́ẹ̀ tí ó gbá ìsìláàmù fẹ́ gbà tó sì jẹ́ adarí ìjọ tí ń sọ pé pẹ̀lú wọn fẹ́ gbé gbà kí ìsẹ̀pá kà nínú ìwé lójúkojú ìsìláàmù ẹni nìkan ti yọ́ ọ̀rọ̀ ìsìláàmù tí ẹnìkan wò pé tòun ti fóun ti jádarí ìjọ náà kó ń kéde fún gbogbo òjò pé islam lọ́nà ó sì tẹ́lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ti gbà islam láwùjọ wà náà kéésì lóyìnbó sí islam lẹ́yìn ti yọ́bọ̀yọ́bọ̀ òdìdí fámílì mi bàbá sọ pé tóun ti gbà islam ń tóun wọn lórí ẹ̀yìn gbogbo tó bá ti gbà islam orí wọn máa yí ni ẹlọ́ka koran ó fẹ́ mọ́ sáà ọlọ́ka ànábẹ̀ according to unbeliever ẹ̀rọ tàbẹ́ nù kùránù sọ pé kí ni wọ́n sọ nípa àwọn ẹbọ̀ lọ́wọ́ bá tán torí kí islam lè mọ́ jẹ́ islam ẹ wá wo gbogbo àwọn kẹta àtìbùtì mẹ́sìn láyé lónìí ọjà ilé ẹ̀kọ́ òṣèlú àti gbogbo ẹ̀ lọ tí wọ́n ti dàpọ̀ mẹ́sìn wọ́n ń sí wọ́n hùwà pálapàla àwọn alọ́ mẹ́sìn islam ẹnìkan sòdodo nù wọn wọ́n ní mẹ́sẹ̀jì islam ní mẹ́sẹ̀jì o ẹni tí wọ́n wí òkè gbà islam wọ́n ní islam ní mẹ́sẹ̀jì ó sì jẹ́ pé àwọn ẹni ọlọ́run sì fi ń sọ tipẹ́tipẹ́tipẹ́ pé ó ti jẹ́ pé gbogbo nǹkan mò sí gbogbo nǹkan ìdá àgbà àtìbọ́ta dìde àwọn èèyàn iná ló jẹ́ pé wọ́n máa fìtì wọ́n fìtì lára ìsìn ọlọ́run ní sálátara ìkórìíra ọlọ́run tẹ̀m̀báwọn èèyàn kórìíra ọlọ́run púpọ̀ wọ́kò rẹ̀ ẹlẹ́dàá ibi tí mo lọ lẹ́ẹ̀kan ẹ̀ tó ń sọ pé kí n tí wọ́n bá rò pé oore ni fún ọ láyé nínú ẹ̀bí ń dùn mo bí rí mo lówó tó pọ̀ mo rí gbogbo ẹ̀ mo fọlọ́n búra ọlọ́run gbogbo ẹ̀ ẹbí ẹni pé fọlọ́run nígbàtọ́lọ́run sọ fún aná àgbàránkẹ́ pé àwọn kèfèrí wọ́n máa ṣe ọ̀pọ̀ náà tọ́nà ti tọ́nù Kùránì pé wọ́n yàtò dúnà à ń tẹ̀dí nìlá wọ́n máa kọ dí ẹjọ́ fẹ́ sí lọ́hun láti mọ́rọ̀ lọ́hun sí ṣe ìrẹ́ ẹni gate àbí entrance bí ọ̀nà kọ̀ọ̀kan ṣe wọnú ìlú kọ̀ọ̀kan pé pé tán bá ti blọ́ọ̀kù ọ̀nà yẹn ọ̀nà ti blọ́ọ̀kù náà nù ṣé bẹ́ẹ̀ náà láti ní nínú Islam iṣẹ́ kan wọ́n máa ṣe wọn kò sí géètì kan tí wọ́n dúró sí bó bá ní gèèdì spiritual gèèdì ni pé ìrọ ìwò gbọ́dọ̀ wọlé ẹni tó wà náà wọ́n fà jáde ẹni tó fẹ́ wọlé wọn jó wọlé yàtọ̀ júùnà ánsẹ̀lì ìlà wọ́n ń kọ díyàn láti rójú ọ̀nà lọ́rọ̀ bá tọ̀ gbólóhùn yẹn spread sínú alukuran kìí sínú àyà kan kìí sínú sóra kan ọlọ́run sọ ọ́nà wọ́n kọ díyàn láti mọ́rẹ̀ ọ̀nà lọ́rọ̀ bọ̀sà yóò ń sì kú o ò ní yé máa náwó yẹn o tìsírátù tábà ní tìsírátù tábà kọ́ nìyẹn ẹ̀lànfààlì nìyẹn láti ayé àtàkì ó sì máa náwó yẹn lọ o fọ́sọ̀sàkúnnù alẹ́ ìmúhàsọ̀rọ̀ àmọ́ ó ẹ̀kan yìí ó ẹ̀kan yìí níparí kí náà àbáyọ báyìí nìdí tí ó àbáyọ tẹ́ráwà táà ń wá láti lé táwọn wá láti lé táwọn mọ́sálásí táwọn wá sí àmbọ̀ látọ̀jà táwọn wá sí mọ́sálásí kò rí bẹ́ẹ̀ nígbàyà tó wà ẹlòmíì ti fẹ́ rí sáì níbi ní sí ibi tá táàgì mùsùlùmí dé àti Islam ẹlòmíì ti fẹ́ rí sáì lọ́fíìsì ẹ má rò pé bó ṣe fúyẹ́ bá a sọ ló ṣe fúyẹ́ mọ́ ọ̀nà àbáyọ ni àtàbátò alàlhàk ẹfẹsẹ̀ nílẹ̀ lórí òdodo wọ́n ni akada mahaka kódà bódòdó yẹn gba gbogbo bá gbà kò gbọ́dọ̀ má sí sùúrà ìjàkadì tó lè bainal haki wal batil láàrin rọ́ àti bàjẹ́ kò gbọ́dọ̀ má sí tí ó bá ti fẹ́lẹ̀ yìí mọ́ kò tẹ́sìn láyé mọ́ kìí láàrin individual ọmọ èèyàn láàrin rọ́ àtòdodo ìyẹn yàtọ̀ síra wọn àìmọye òbílẹ̀ jẹ́ èèyàn lónìí bọ́yọ́ ní bídíà èyí tó súnmọ́ ìsìláàmù jù nìyẹn ṣẹ́ìdì aláìláìlọ́ ṣùgbọ́n pàlàpàlà ló gbé lọ́wọ́ tó di onísúnà tó yẹjú ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ bẹ́ẹ̀ láwùjọ táwà ẹ̀ àmọ́yẹn tí ṣe súnà tó yẹjú ó padà jẹ̀dàkúdà ọ̀sẹ̀lẹ̀ àbí ọ̀sẹ̀lẹ̀ messages kan ìlọ́fà application kan làwọn èèyàn tọ̀ ojú ọ̀nà kan ni wọ́n rìn nígbàtọ́ ọlọ́run máa ròyìn àwọn òbílẹ̀ jẹ́ àwọn ọ̀tọ̀ ọlọ́run ayàgọ́rùn méjì àtẹyọkan sọ́tùl albakara ọlọ́run ní ulaika yad'una ila nari àwọn tí ń pèpè lọ síbi iná nìyẹn o nígbàtí ayà yẹn ila al-jannati wal maghfirati bi idnihi àwọn tí ń pẹ̀pẹ̀ tí ń ṣe dáwà lọ síbi iná ni mo sọ̀rọ̀ wọn yẹn lókè o àmọ́ lọ́wọ́n bẹ lẹ́dà yíyá ti rún ilẹ̀ àlìjánà òun ìnváìtì ìlọ àlìjánà ni o wáyé mọ́gbẹ̀fẹ̀rọ̀ sí ó sì yí ìnváìtì lọ síbi kẹlẹ̀ ráforíjì ọlọ́run ní òun ṣe dáwà òun pẹ̀pẹ̀ ó fi sì sọ́dọ̀ wọ́lọ́ọ̀ yá ti rún ọlọ́run pẹ̀pẹ̀ ó tún wá ti dáwà yẹn pẹ̀pẹ̀ ó tún fi sì sọ́dọ̀ àwọn èèyàn kan pé wọn àwọn náà ń ìbéèrè ni pé ọ̀nà kíní àtọ̀nà tètè kọ́ lèrò wà ní alkuran testify fi pé ọlọ́run ò rérò tó èrò tí ó là kò pọ̀ lọ́dọ̀ ọlọ́run fẹ́rò tí ó nù ẹlọ́kà ayà ẹ̀ sọ́rọ̀ àkèjì ayà tó tòjú wọn ọlọ́run rérò tó àwọn tí ó nù sọ́tù àpá ayà 116 ọlọ́run ní wà máa aksaru nas and suratu yusuf nìyẹn suratu lanfal ọlọ́run ní àwọn tó pọ̀ jù nínú ọmọ ádámà ní wọ́n sọnù àwọn tó pọ̀ jù maximum sura kẹfà lọ́nà ti sọ yẹn ọlọ́run ti ń ṣe dáwà ó sì ráwọn ànábì wa táyé ẹ máa pèpè ẹ máa pèpè kò sì tú wọn síbẹ̀síbẹ̀ ọlọ́run rérò táwọn ọ̀tọ̀ ọlọ́run bẹ́ẹ̀ni àtẹ̀yìn ó sì wá jẹ́ ọ̀kan ní àwọn èrò tọ́lọ́run pẹ̀lú gbogbo tó bá gbà láyé ibi tá lọ tẹ́ẹ̀bìrì pé kó láyà kó jẹ́ pé ìsìláàmù tọ̀lọ́hún tọ́lọ̀ mìíràn ànábì sallallahu alaihi wasallam òun la mú kó láyé torí kò ní sámọ́ lọ́hùn ibi ní òtítọ́ hùn tí a máa ti tí a máa ti jẹ́wọ́ tààrí náà ni ó bá ni ó bá dìde lọ́jọ́ gbọ́dọ̀ kìámọ̀ náà ni ò sì ní sánmọ́ tó bá ní sọ̀lọ́lọ́ ìrọ̀sọ́là tí a máa ń sọ̀rọ̀ tààrí ó ní ẹ̀bá máa sin òkú mọ́ tẹbá máa tójú àwọn òbílẹ̀ jẹ́ ọ̀tọ̀ ọlọ́run bá ń rí wọ́n máa kà pàdé bí wọ́n ti ní ìhànlá tó láyé pé kẹ́ mọ́rọ̀ lọ́wọ́ bá sì tí wọ́n máa ń kó láyé wà láwọn bá nira pàdé lẹ́sẹ̀kẹsẹ̀ agbẹ́nìkan sí kòtò ilẹ̀ tẹ́ agbẹ́nìkan sí kòtò ejò tẹ́yọ ni wọ́n ń pa ní ìyẹn hàn bí o bá rán lójúkọ ojú tí wọ́n bá bó èèyàn mọ́sàárè tán irú àwọn èèyàn bẹ́ẹ̀ tó pé yàtò dún à ń sẹ̀dí ìlà wọ́n ní ẹ̀ ní ìsinlọ́hun tẹ́ tàbí mo ti dàlẹ́ gbọ́dọ̀ jẹ́ wàláhì wọ́n kọ àgbákò láti inú sàárè títí lọ́jọ́ gbọ́dọ̀ àlùkì àmọ́ bẹ́ẹ̀ kẹ́nìyàn wá kíró èèyàn yẹn èèyàn tó lóun jẹ́ mùsùlùmí kó wá lọ jẹ́ victim lọ sí náà lòun ó ṣe kíró èèyàn bẹ́ẹ̀ kó bẹ́ẹ̀ pọ̀ mú kán ní wàá wọn máwọn ìtàn bá dẹ̀ sọ fún ẹni wàá gbà wọ́n sì ń fi ìbọn hàn ó sì gbà láti pọ̀ mọ́ wọn torí ipò yẹn torí ààyè yẹn ni wọ́n kàn sáyẹ̀wó síbi ni àkínà síbẹ̀ o àwọn èèyàn wọ́n àṣáyìn wọ́n àpúrúfò bọ́ títù bọ̀ tó ní bá ti máa ń pín o àwọn aláìsàn ti kú wọ́n náà ti dìpò mú lóòtọ́ ni Boko Haram wà wọ́n sì lówó tàbẹ̀ ó wà ní Ministry of eh, Defence bọ̀dá àkíbí ra kan ogun o a máa pín ní o wọ́n náà sọ pé yé fi ń sọ pé ó sì ń káyàwó alásàmù tún náà muslim community ní gbogbo orílẹ̀-èdè yìí kọ́ lọ ìdájọ́ sọ pé ẹ̀ níbo orí àwọn pẹ́ kọ́ọ̀tù ti dájọ́ mọ́ ọlọ́run ó bí wá jọ́ ti ń bí wá látàyé ojú rí ara nù gbogbo iná ó lè ó lè ogun ẹnìkan ẹni sọ pé kò ní gan pé ó jọ gbógun bọ̀ lóòótọ́ níbi tí àkọ́kọ́ fún àwa tó dé àmọ́ tá a bá sin ọlọ́run tá a di ọlọ́run bá mú tá a di òpó ọlọ́run bá mú ọlọ́run tá a bá wí ọlọ́run gbọ́ ọlọ́run sọ fọ́run nígbà dáàmù tá a sin ọlọ́run tá a di ọlọ́run lórí àwọn ọ̀tọ̀ ọlọ́run tí wọ́n fẹ́ kí ìsìlámù gan ó jẹ́ ìsìlámù ẹjẹ́ àtọ̀ tá a fẹ́ fọ́lọ́run nípa wọn pẹ̀lú mọ́jì ẹ̀mí káwọn náà sí ìsìlámù tọ́lọ́run أقول ما تصنعون وأستغفر الله تعالى لي ولكم من الغفور الرحيم اللهم إذا الإسلام المسلمين وأذل شرك المشركين ودمر أعداءنا أعداءك أعداء الدين اللهم إنا على ذكرك وشكرك وحسن عبادتك اللهم ربنا آتنا في الدنيا حسنة